أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين سيدنا محمد بن عبد الله وعلى آله وصحابه الطيبين الطاهرين وعلينا معهم إلى يوم الدين adáàkọ́ fún allah subhanahu wa ta'ala àtọ́rọ̀ ìkẹ́ ọlọ́run àti gẹ̀fọ́n níbọn muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà kìrọ̀ àti àwọn tí wọ́n fi dáadáa tẹ̀lé wọn akíra káàbọ̀ sí dédé àkókò yìí náà lọ́sìn máa tẹ̀síwájú nínú tíra tí à ń túbọ̀ wá nípa alhajj wal-umra hajj ṣíṣe àti iṣẹ́ umra nígbà tó ṣe wípé ní ìmẹ̀sìn ó bùkátà sí àgbọ́yé adàlọ́sùn hàn àfa àwa tí wọ́n kọ síra yìí tí wọ́n sọ ní alimohu ní fìfìtì hajj wàlúrọ̀mùrọ̀ kó mọ̀ ṣe pé téèyàn bá ti rí báyìí téèyàn fẹ́ bùkátà sí nínú ọ̀rọ̀ hajj àtọ̀rọ̀mùrọ̀ àìkánná ọ̀nà rẹ̀ ó jìnà kò ní jẹ́ ti àwa àwa mú báyìí mọ́ ọlọ́run bá ti sàlékún dára fún àfa náà o àwa náà tí ajọ́ tá a jọ wa wọ́n sàfún aládékún àgbọ́yé inú ẹ̀sìn ọlọ́run wá jẹ́ kí ó wúlò fún wa tàbá tó bá wúlò fún wa jẹ́ ká lè lò ó tàbá wá lò ó jẹ́ jẹ́ àtẹ́wọ́gbà níwájú ọlọ́run bá subhana mọ́dàlú ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا أتمم لنا نورنا واغفر إنك على كل شيء قدير وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد آمين نعم لا تسواجه أجل الإحرار الماذا الإحرار ìbọ́sínú ntí ó sọ àwọn nǹkan tí èèyàn máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ dè wọ̀ bí a pẹ̀lú àníyàn àbí pẹ̀lú ìgbé aṣọ ara mi wọ̀ ó ti yẹ báyìí nísìnyí ẹ̀ tó sáńpẹ́ ní ìṣòrọ́mù yìí ìmọ̀ jẹ́ àníyàn téèyàn dá lórí ìkànnú núsùkù méjèèjì ìjọsìn tó ní àpẹrannú méjèèjì bóyá alhajju hajj àbí ọmọrọ àbí àníyàn méjèèjì papọ̀ eléyìí tá a wí ìṣòrọ́mù yìí rúkùnú mi àti àníyàn hajj orígun kan ní pàtó nínú àwọn orígun iṣẹ́ hajj ṣíṣe torí tẹ́ bá ń pọ̀ nǹkan lẹ́tẹ̀ẹ́ bá rántí ẹ béèrè ẹ̀dúgbọ́ kọ̀lẹ́tọ̀ kéèyàn gbé ara mi kéèyàn gbé ìṣẹ̀rọ̀ ìpè ní ntí ó sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan di èèwọ̀ fún yàn láti ṣe àfi ní àkókò àwọn oṣù hajj kéèyàn ní àníyàn hajj. àbí kọ́ san ara mi yí iṣẹ́ hajj mara àfi láwọn oṣù hajj lìfọ́wùlìláhi sàcàlà ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ wípé alhajju ashhurun ma'aluma hajj tẹ́rí yìí hmm? ìbáàdà hajj orígun hajj àwọn oṣù kan ní ma'aluma tọ́jẹ́ ń èyí ò pé shawal látìgbà tá a bá ti parí rọmọdọ́ọ̀nù báyìí tá a bá ti mú ṣàwáàlì zulqaada àti mẹ́wàá bẹ̀rẹ̀ zulhijja ṣàwáàlì ní oṣù ẹlẹ́ẹ̀kẹwàá nínú oṣù islam zulqaada ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá zulhijja ọjọ́ mẹ́wàá bẹ̀rẹ̀ ń bẹ́ẹ̀ ó ti yé báyìí nísìnyí àwọn àkókò hajj nù ní wàyí náà àṣọ hajj kọ́bìlà wákòtì yìí ọ̀dà o. èèyàn wá pétọ̀ òun ti múra ájì tòun nígbà tó wàá gbé ìdè rọ́ọ̀mù rẹ̀ àbí tó bẹ̀rẹ̀ àníyàn ájì rẹ̀ agbè nígbà tí kankan nú àwọn oṣù tá a kàálẹ̀ yìí ti dé kí ni ìdájọ́ rẹ̀ fàfi hàdà àwọn àfa méjì lórí eléyìí aláwọ̀kọ́ ni pé ní ọ̀hà bó ti bó ti ni nígbà tí bóyá wà táwọn ń lọ sí àti káàfù mẹ́wàá gbẹ̀yìn ó ti yé báyìí nísìnyí bóyá lónìí náà wá sí ọ̀rọ̀ ìgbótọ̀ bóun ṣe ti parí ìtì káàfù mẹ́wàá yìí tóun ṣe ọmọrọ yìí ẹ́n tó ṣe ọmọrọ nù mẹ́wàá gbẹ̀yìn nù ọ̀rọ̀ pé ń kó wọn fi lè mọ́ sí ìmọ̀ ọ̀dọ́ kóun lọlé kóun gbé aṣọ ara nígbà wọn náà àbí kì í ti parí ìtì káàfù torí mẹ́wàá gbẹ̀yìn ló bá ti parí ẹ̀ báyìí ọjọ́ òun náà ní òun náà ní sàwálì ti bẹ̀rẹ̀ ọwálùtọ̀ òun ó gbé láti inú rọmọdọ́ọ̀nù ó ti yé àwọn àfáà kan ní jáàsà sọ́ha ọlálàáfíà ó ti dà níyàn náà nù ní wàyíza bá ti yà á la ìṣòro mi ní ìlà wákìtì hajj jáàzà àmọ́ lórí aṣọ ara mi tọ́wọ́ òun náà wà lọ́rùn rẹ̀ títí di àkókò ìṣẹ́ hajj ọlẹ́tọ̀ eléyìí tá àwọn àfáà wa bíi ibrahim nafa'i imamu malik imamu sufiyanu sauri abu hanifa wa ahmed wa ishaq àwọn tí wọ́n lọ pẹ̀lú mẹ́sàbí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìnà akọ̀dà ìṣòrọ́mùhù ọmọrọ̀ aṣọ ara mi tó gbéhùn ṣe ń múra ní ọ̀jẹ́ eléyìí tá a wí yìí ọ̀rọ̀ àwọn àfáà bíi àfáà wa àtọ́ ògùn yẹtẹ́ àfáà wa tọ̀wúsùn kìlùkẹ́ yìtẹ́ẹ̀ àfáwọn mujahid ibn jabr wa shafi'i rahimahullahu ta'ala àwọn tí wọ́n sọ yìí nínú ó kálukú wọn náà ni wọ́n lẹ́rìí fa ọ̀gbọ́n sọ wọ́n ṣe kí ni wọ́n lẹ́rìí ẹ̀mí àwọn pé a ah, èyí ti tó wá sí wípé ní bọ́ọ̀rọ̀ bá ti délẹ̀ bí kan mọ́ wà lórí méjì bíi mẹ́ta kọ́ ẹ̀rí ló kálukú wọn tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní wípé ní káwọn eléyìí ti òfin ní òyìnbó káwọn eléyìí di òfìníọ̀ yìí mú sọ́ọ̀mù àǹfààní tó wà ń bẹ̀ tàùsí àtúnlẹ́kẹ̀sì dé ìfẹ́ nǹkan lójú fún ọ nínú ẹ̀sìn tọ́ba jẹ́ kójú kan náà ni àkókò sínú wàhálà báwọn ó kò sí fàyín kékeré oníbẹ̀ lọ́pṣàn rárá ọlọ́rẹ̀ ní ọmọ ẹja alẹ́ àlékún fi dín ní minharo ìjọba kùnrin tí wàhálà àti fàyín kékeré ọlọ́run òkun yín nọ́ọ̀sì yín wàlúùlá alhamdu aláàdá alhamdulilahi rabbil alamin ẹ̀rí àwọn tí wọ́n sọ wípé ní ọlálàáfíà bẹ́ẹ̀ tí yẹn bá gbé aṣọ ara mi nígbà tí àwọn oṣù ajé ti dé kọ́ọ̀lù lọ́hìn tààlà ọlọ́run bá sọ wípé ní yẹtàlúùnà tààlì àhìlá kùlùhíyà máa kí ìkùn lè nẹ́ẹ̀sì wàlhàjì ọlọ́run ni wọ́n mọ̀ bí ọ́ léèrè àhìl àhìlá nípa ìlétésù kùlùhíyà máa kí ìkùn lè nẹ́ẹ̀sì sọ wípé ní ìlétésù tẹ ẹrí òun àwọn kan pẹ̀lú ìlétésù ẹ́ ìlétéńté oṣù tá a tẹ̀tẹ̀ mú sójú ọ̀run táwọn pé áwùsù ti yọ oṣù ti yọ ẹ́ bí sì máa rí kínkín nínú sọ wípé ní màá wà kí àwọn àkókò nǹkan nǹkan nìkíní níjà sí fáwọn èèyàn wàlíhájù wàlíhájì kọ́dà àkókò ní òun náà tún jẹ́ fún hájì wọ́n ń tọ́ bá rí bẹ́ẹ̀ kọ́ o dalla ala anna jami al-ashhur miqat wọn ní gbogbo oṣù tó kún kọ́ o miqat àkókò iṣẹ́ hajj náà ni àmọ́ kìí ṣe ayé oṣù hajj wọ́n ní pé tó bá gbé aṣọ harami wọ̀ ahadunus kẹyìlì kẹrọ tọ́wá wọ̀ bẹ́ẹ̀ bá títí tí ò bọ́ ìkànnì ọ̀jẹ́ nínú ìjọsìn méjèèjì tí ń bẹ́nu hajj kẹrọ kéèyàn ṣe kí ni òkọ́ dà níyàn hajj àti múra papọ̀ fàjásà lè ṣọ́rọ́mù bí i kalẹ̀ ọmọrọ̀ tó bá níbẹ̀ kọ́ òye lè gbá sọ ara mi wọ̀ nígbà tí yẹn bá wọ̀ fún múra nìkan náà ló ti rí anahu mítlùlì ìṣọ́rọ́mì kọ́bìlà lè mìíràn ti lè màkàní wọ́n ní ọ́ dà bí ìgbà tí yẹn gbá sọ ara mi wọ̀ ni kó tó di pé adé mi kọ́ọ̀tù tààyè gangan fọláwù ní ṣọ́rọ́ ọmú kọ́bílẹ̀ ní kọ́ sí zanani tọ́ba rí bẹ́ẹ̀ tọ́ba ti lè gbé aṣọ ara mi wọ̀ kó tó dé mí kọ́ tù ti àyè ìdáni tó lè gbé ara mi náà wọ̀ kó tó lè gbé kí ni o mí kọ́ tù tàkókò náà dé àtẹ́kẹ́ mí kọ́ tù méjì lọ́wọ́ nù mí kọ́ tù kan fún àkókò mí kọ́ tù náà tọ́ fún àyè mí kọ́ tù tàyè táwọn ará màdínà máa ń lọ àtàwọn sábà lọ gúnlẹ̀ sí màdínà zulhulẹ́yìfà ọ̀dàkùtà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báwọn ó ti wá ní sìn so mí kọ́ọ̀tù fàyè nu ìyẹn lè gbọ́sọ̀ ara mi òkúta ní mí kọ́ọ̀tù fàyè tọ́ba rí bẹ́ẹ̀ kọ́ o àti kí mí kọ́ọ̀tù àkókò náà tọ́jú àkókò wípé shawal zulqaada zulhijja o lè gbé mí kọ́ọ̀tù àkókò náà o tó fáwọn àkókò ní wọlé wọn lẹ́rìí nù ní àdìlàtò alùkọ́ ìlú náà bìlùkọ́ òlì sáà ni ẹ̀rí àwọn sanni pé ní rárá o tọ́ba o mụrụ ọlọ sọ fún o kò sọ fún wa kò sí kí ni òkú sọ ara mi fún hajj wọ́n ní ọlọ́sọ pé ní alihajj aṣòro màálùmá hajj tẹ rí yẹn àwọn oṣù tá a mà nìyẹn máa i wákòókò ìṣòro ní tá a gbà lérò hajj yìí ipe àwọn a mọ̀ tá a mọ̀ ń ṣe ní àkókò tá a mọ̀ ẹ̀hẹ́n àti wípé ní tọ́ba ti ti pé iṣẹ́ hajj ṣíṣe nínú orígun kan ní ìrọ̀rùn jẹ́ a dẹ̀mọ̀ pé hajj ṣíṣe láwọn àkókò rẹ̀ nú àwọn oṣù àti pé ìrọ̀rùn a wé ìrún kíkí náà ìrún náà ní àkókò rẹ̀ ó sì láwọn bẹ́ẹ̀ rẹ̀ bá ti dé àlè múrúkúnú kankan wá náà ìdántọ́ bẹ́ẹ̀ náà kọ́ nínú iṣẹ́ hajj a lè múrúkúnù kankan wá àti tí kan nú àwọn àkókò hajj yìí bá tó dé. náà lè anna hajj aláya ṣáájú ilẹ̀ ashur fàdálà anna mùrọ́dá wọ́pùl ìṣòro ẹ̀tọ́rí pé ní eléyìí ọmọ sọ fún wa ní hajj tẹ rí yẹn o kìí ṣe àwọn oṣù rẹpẹtẹ àwọn oṣù tí a mọ̀ ni tọba rí bẹ́ẹ̀ náà kọ́ àti pé ní tá a ń bí wákìtù ìṣèrọ́mù àkókò tí a gbé ara mi àna ìṣèrọ́mù lóṣùkún mi mọ̀ náà sìkìl hajj ìjọsìn kan nínú àwọn ìjọsìn hajj ní ìgbẹ́sọ̀ ara mi wọ̀ kàkáyánà mú àkọ́tà ní oṣù lákòókò kàtọ̀wá tó wọ̀ lóko ọ̀dà bíi tàwa kò tá a ti lára ilé ọlọ́run ni àlè yọ̀ọ́lẹ̀ táwọn nígbà ní pé àkókò hajj ń bọ̀ wá pátá ti tàwa kò kalẹ̀ àbí wùkú fìbìlà àrọ̀fà ìlọ́dún sí àrọ̀fà sákòókò rẹ̀ bá tó lù sẹ́ni èèyàn lè yọ sẹ́yìn kí wọ́n lọ sí làwọn náà ti ṣàpèjúwe pẹ̀lú ọ̀rọ̀ ìmú àtàwọn arúgbó rẹ̀ mọ̀kòhómù nìkan sẹ́wà pẹ̀lú ìmìtorí ọlọ́run tọ̀. in ahrọ̀mọ̀ bí ṣe kọ́bùlà wà sí yìí káyìn ọ̀rọ̀ tọ́ba lọ gbá sọ ara níwọ̀ kásìkò hajj ò tó dé ọmọrọ̀ ló ṣe tàmùsọ́lá sọ̀látan kọ́bùlà wà sí ha káyìn náfìlà ọ̀dà bí òtíye àkọwálù sálàbí fi wọ́pọ̀tò hajj ọ̀rọ̀ àwọn ẹni síwájú àwọn ẹni àná nípa àkókò hajj lọ́dọ̀ àfáàtàpé ní abúlé bẹ́yì alàpé ṣe mọ̀áwé ẹ̀kọ́lọ́pọ̀ àfáà yìí ń tẹ́sà ó ní òun kó sáfà wà jáde rúbùn abdullá rọ́bì ọlọ́wọ́ àdúmọ̀ wa rọ̀dọ̀ ọ̀hún tí wọ́n ń bi léèrè pé ní àyùhílù ahadùn bìlhajj kọ́bìlì aṣùwòrìlhajj ǹjẹ́ nìkan ló sọ pé ní labẹ́yì kálọ́ ahúnmọ́ labẹ́yì káwá wo oṣù tó sọ bẹ́ẹ̀ sí kọ́ wá sí pé ní kì í ṣoṣù hajj ọ̀ọ́lá láà oyún rárá lọ́dọ̀ àfáà abdullahi bin abbas rọ́dí ẹ̀ lọ́wọ́ ọmọ wa rọ̀bọ̀ ọ̀hún wọn ló sọ wípé ní kọ̀ fàmùfàrọ̀bọ̀ fi hinna hajjá iṣẹ́ hajj ṣíṣe àwọn oṣù kan ni a máa ṣe ẹni tó bá wá ṣe pé mú àwọn oṣù yìí kankan nù rẹ̀ fàrọ̀bọ̀ fi hinna hajjá ó rí i pé ní hajj sọ̀rọ̀ àyàn lọ́nà òun fẹ́ ṣe é àti ní nínú ẹnu ni ní jẹ́ ní ìta àwọn oṣù ni àfáàwọ̀ àbú ìsáàkọ̀ tẹ̀bí rahimahullah ta'ala ó àfa àtàǹpé ní amúrò ọmọ mẹ̀mún orí ẹnìkan sáǹpé ní abunaam tí ọgbà sọ̀hárà níwọ̀ fún ṣe hajj nígbà táwọn oṣù hajj ti dé ẹgbọ́n tó sọ fún ni onílàwọ̀ anna asahaba muhammadin adirọ̀kúhù kára àwọn sọ̀hábà nẹ́gbà bẹ́lẹ̀ yìí láyé ni làrọ́jà mú wọn ọba sọ lóko ni torí pé ìkọ́lé kùsùnmùtàlẹ̀ habibi mustapha sallallahu alayhi wa sallam wọ̀tẹ̀lẹ́ ìlànà nẹ́gbà muhammadu kọ́dà fáwọn àìkírímà wọn lọ sọ fún abil hakam pé a èèyàn bú mọ̀ níwọ̀ torí pé ọya pa ọ̀rọ̀ ọlọ́run o sì fi súnà nẹ́bí rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ wípé ní tani sọ̀rọ̀ yìí àfa àìkírímà ní sọ fún ẹnìkan sáńpẹ̀ ní abul hakam pẹ̀pẹ̀ èèyàn bú ni ọ kí lọ́fà tí èdè èèyàn bú onítorí pé ní ọ̀rọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ lè o sì yàgò fún ọ̀tẹ̀lé ọ̀rọ̀ anábì bẹ́lẹ̀ ogbé ìdúlẹ̀ òwúrò ibi tí èèyàn bú ti máa bẹ̀rẹ̀ lónìí gbogbo tí ọba yóò kọjá láwùjọ wa èèyàn bú ni ó ti yé báyìí ẹ́ tọ́lọ̀ sọ wípé ní alhajju asuhurun ma'aluma faman farọ́gbọ́ fi hinna alhajja ó ní ajì tẹ̀rí yẹn asuhurun ma'aluma àwọn oṣù kan ní táàmà shawwal zulqaada wa zulhijja àmọ́ zulhijja ńkọ́ ọjọ́ mẹ́wẹ̀ẹ́wà ìbẹ̀rẹ̀ òun náà ni ó ti yé olú àtúbọ̀rọ̀ ọ̀sọ́lẹ̀m anábì wọ̀sọ̀rọ̀ ọ̀sọ́lẹ̀m anábì jáde nígbà tó bọ́ sáàrin ilé ọ̀dàn tán wọ̀já àlẹ́lẹ́kọ́rì yẹtẹ kọ́lífà zọ̀hárí yìí tọ́wádìí gbogbo àwọn gbèríko mọ̀dínà ó fi wọ́n sẹ́yìn rẹ̀ àhálà ọ̀sọ̀rọ̀bẹ̀ ìlàbẹ́ríkà wàyí nàkà tó hìlù fi rọ́ìlì sáhàlì hajj ìwọ́dẹ níyì àkókò tí èsì àkókò hajj lọ́nà ṣe ìlànà làbẹ́ríkà ìjẹ́pẹ́ hajj tiẹ̀ afáwa afọ́ afáwa tọ̀ọ̀rùs afáwa mujahid wọ́n sọ wípé ní láyàmbági ilé ahàdín kọ̀lẹ́sọ̀fẹ́ nìkankan kọ́wá lọ gba sọ̀hárà ní hajj wọ̀ nígbà tí ò sí oṣù hajj ń ta afáwa afọ́ mọ́mú ṣáàbí àmìrú ṣàròhìn rahimahullah àánà sọ̀rọ̀ kan báyìí kọ́dà wọn sọ wípé ní fàyín ahàlẹ́bí hajj fi rẹ́ aṣọ hajj fàyín náà wọ́n hìn tó bá gbọ́ sọ ara níwọ̀ nígbà táwọn hajj èdè ìdè kọ́ bọ́ ọlẹ́ padà ọ̀yà bọ́ bọ́ bọ́ àkókò hajj èdè gínú àkókò hajj èdè ẹ̀fọ́ àkọ́ àwọn nípa náà wọ́n hìn fàyín jàǹdà ọmọ ẹ̀ ó lè wọ́ kọ́ bọ́ sọ ara níwọ̀ àmọ́ aṣọ ìrọ́bù tó gbé wọ̀ ń ṣe òmùra nù àfáwà ibrahim nafa ayé rahimahullah wọn ni láyé bá gílé ahadin an yóò xarima bí hajj ilẹ̀ fi aṣọ́rò lè hajj ọ̀lẹ́sọ̀ fẹ́ nìkan kọ́ wa gbá sọ ara mi tẹ́ hajj wọ̀ àfi láwọn oṣù hajj fàyín fa àhálà tó bá ti bẹ́ẹ̀ fàlá yóò xìlù hátà yẹ kò bí ya hajjáhù kọ́mọ́ bọ́ aṣọ náà títí tí ìparí tẹ́ hajj rẹ̀ àbúrò ànífà àtìmọ́ mọ́lì bíi wọ́n ní pé àkóyàrú nǹkan bẹ́ẹ̀ àmọ́ wàyí ló dín mú owó iná àárọ̀ mọ̀ méje kọ́bùlà aṣọ ìlàjì yóò wá jẹ́ dandan lọ́rùn tó gbọ́dọ̀ ṣe tọba ti gba sọ ara mi wò ó pé àsìkò hajj tó àfàwà abdulrahman ibn amr alawuzaayi àfàwà muhammad ibn idris shafi'i rahimahumullah wọ́n ní pé ní tusayiru cumratan wàlàbù tusiru cumratan wàlàbù yọ sọ sọyẹ yọ sọ ìṣòrọmù yẹn di ọmọrọ ni kò sí nǹkan méje fún ọyá kèéfì yẹ ti lè ṣòro bóòlù àti máa gbà sọ ara níwọ. afẹ́ fẹ́ntọ́fẹ́ wọṣọ ara ní kọ́wẹ́ nítorí tí zeidu ọmọ sábìt tanpe ní kátìbù wáhì kátìbù rọ̀ṣọ́ọ̀lù sẹ́kẹ́tìrì ànábì tọ́gbà wà ní kọ́nà bá yọ ní sùfà ànábì tẹ̀rí yẹn o tàjárò dalí ìhìlàlì yìí ọbọ gbogbo asọ́ọ̀lẹ̀ nítorí gbọ́fẹ́ ti ezegini ọfẹ́ ti tàhálí ìlú kó ń wọ aṣọ ara mi wọ́n kú tàtàlà ó sì wẹ̀ ọlọ́run bá ní sàlẹ̀kùn dáadáa ẹ̀kú ìjọba sàwọn ní ẹ̀ nígbà táwa lọ ni ẹ̀bá ti dé lórí pẹ̀lú ifá a ilé ìwé ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ tọ́ lọ wẹ̀ kéde ìwé kọ́ sákàǹtàn àmọ́ òun náà dá àbọ̀ bá lè ṣe bẹ́ẹ̀ bá a lè fi. wàzáríkẹ́ mustahabu afẹ́ ilé yìí púpọ̀ fẹ́ni tó bá fẹ́ gbé aṣọ hara mi wọ̀ kọ́dà bẹ́yẹn bá ń ṣe píríọ̀dù lọ́wọ́ àbí sẹ́jẹ̀ bí ma wọ́n síbi yá àtàwọn ọmọ kéékèèké tá a fún un táwọn náà lọ sí hajj àbí kọ́ lọ sí umrọ nítorí pé àwọn aṣáájú àdúgbò náà lọ́ọ́ alẹ́ ha ọgbà ìgbà wa kan wa wọ́n lọ sọ wípé ní ìyá wa asumá ọ̀mẹ́yì nígbàtí wọ́n fẹ́ ṣe ájì pẹ̀lú ànẹ́bì lọ́ba rẹ̀ jẹ́ ìbímọ ẹ̀jẹ̀ ìbímọ ń fún àfa muhammed ọmọ abubakar àwọn eléyìí pẹ̀lú àwọn ọmọ kéékèèké tànẹ́bì mọ̀ wọ́n fún ọ̀dà ànẹ́bì mọ̀ ní tiwọn tọrọ ọmọ ọwọ́ lọ́wọ́ ọ̀fẹ́ ẹ̀kọ́ ọmọ ọjọ́ kòkòfẹ́ ẹ̀kọ́ ọmọ ọdún kankan pẹ̀lú nígbà tànẹ́bì tó kí ni tànẹ́bì pàrọ̀ pẹ̀lú sọ̀rọ̀ ọ̀sẹ̀ náà lábẹ́ igi kan ànábìsọ abubakar gbé ní abubakar wọ ọkọ rẹ lọ sọ fún antẹ́fù tẹ̀sílà tòun ti bóyá pé ní sẹ̀jẹ̀ ìbímọ lọ́wọ́ òun náà kọ́wọ́ ẹ̀ kìí wá sí kí bó ṣe wẹ̀ ń ó ti wá mọ́ra nù rárá torí pé ẹ̀jẹ̀ bímọ àkọlù ayé àmì èyí tó ní láhàdàlẹ́ àkọlù ìbí kò sí àlàbáyé pé ọjọ́ báyìí ni èyí tó kéré jù wọ́n ẹ́sàrù arba'una yawman àmì ìtọ́pọ̀ jù 40 days ní wallahu ta'ala a'lam ó ti o tànẹ́bí ni kọ́lọ̀ àárín ìgbà tí ti sẹ́jẹ̀ ẹ̀bí mọ́ lọ́wọ́ ibẹ̀ láti rí èrí wípé ní ẹni tóun náà sẹ́jẹ̀ ẹ̀bí mọ́ lọ́wọ́ àbẹ̀ni tóun náà ṣe píríọ̀dù rẹ pẹ̀lú àjọ wọ ẹni pẹ̀lú ẹni tí ò ṣe òun kálukú òǹkálùkù wọ́n wẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ fún aṣọ ara mi a fẹ́ gbé wọ̀ ni. bákan náà àfáà ibùdó àbẹ́ àtọ́rọ́ di ọlọ́run ní ọ̀rọ̀ ọ̀hún mọ́ ọgbà ìgbà ọkàn náà wọ́dọ̀ níbi ike ìnà nùfàtà àwọn tó ń tẹ̀jẹ̀ ẹ̀mí mọ́ wọ̀lì háìr àtàwọn tó tẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù wọ́n wẹ̀ wọ́n orí agbáṣọ ara mi wọ̀ wọ́tẹ́kùdì lìmọ̀nẹ́sìkà kò láhà gbogbo tẹ ájì lápapọ̀ náà ni wọ́n ṣe rọ́yọ̀rọ̀ alátẹ̀kù fàbílbẹ́yì kọ̀ọ̀kan ní ti tàwa kù lára kàábàdé torí pé irú kọ̀ǹdíṣàn tí wọ́n wà wọn lè ṣe kí ni òkun àlè mi ti tàwa kù yọ lọ mọ̀kòó àdúgbò náà sẹ́lẹ̀ ànábi sọ fún yàwá aisha nínú hadithi àfáàwà alùpàṣẹ àtàfáàwà àtiwájú. wọn gba awa ọrẹ awa ajá pé òun jáde pẹ̀lú àmì àwọn lọ́hájì hàtà sómìnà ìbísẹ̀ nígbà tá a dá ìkan pè ní olówó nǹkan oṣù wọn. ni àá lọ́wẹ̀ àbógbó tẹ ájì ló ṣe ọkàn ní tàwáfù mọ̀kòhóm. ìwẹ̀ tá a wí yìí léyìí wáyà kì í ṣe dandan kó ọba ṣe o. kìí ṣe dandan wípé tó ọba ṣe iṣẹ́ kan ti bàjẹ́ ní iṣẹ́ ajílẹ̀ bọ́ọ̀lù ọkọ̀ ṣe padà o ìnáma owó súnmù kò mú akada àmọ́ súnmù kọ́ kàkà ni afẹ́ka ṣe ọjà púpọ̀ afa wa ibùdó mọ́ǹdìr sọ ibùdó ìjùmọ̀ wọn sọ wípé ní àwọn onímọ̀ ni wọ́n fanu kọ́ wípé ká gbàgbọ́ ara mi wọ̀ já ìsúnbìkọ́ ìrìn ìsúnbìkọ́ ìrìn kìsà ọ̀lẹ́tọ̀ àlewọ̀ láìwẹ̀ fàyídà àjìsàlì mọ́fẹ́rìmù ànìlùkùsùlì yẹtẹ̀yàmọ̀ bí ẹni tó bá wá fẹ́ gbẹ́sọ̀ ara níwọ̀ tí ọ̀bá níwẹ̀ ó ti tàyàmọ̀ mu nọ́sọ̀ alẹ́ yìí ṣàfihàn umm. yìí fẹ́ ọmọ eré ìtàwé òun lọ̀rọ̀ ìmọ̀mù ṣàfihàn yìí nínú tí wọ́n pè ní àlùmù ó ti yé nígbà mùsùlùmá ni àfáàwà ibù kùdámẹ̀ nínú mọ́gúnni àwọn sọ wípé ní ọ̀hún tí ọ̀bá rú mi àfẹ kó ṣe tàyà mú un torí wípé ìwẹ̀ la fẹ́ ìwẹ̀ wo sì ní kì í ṣe dandan ajẹ́pẹ́ ń tá a gbà lérò lára àwọ̀ tí èyí ṣe dandan ní kíni o tí èyí ṣe dandan ní kíni o àtẹ̀wé afẹ́kẹ́yìn ọmọ ara wọn wọ ẹ̀hà ó dọ̀ burúkú tí ọmọ tààrà yẹn jáde ní afẹ́kẹ́yìn wọ́n kíní kan pípa lẹ́mọ́ rẹ̀ wàtàyà mùmù láyà sólù láyò hásùlù háàdà bàbá wa ní kété ọba torí mi ò táyà múmu táyà múmu ò lè múrù kan bẹ́ẹ̀ wá o bẹ́ẹ̀ bá ní bọ́dí ọ̀dọ́là tọ́wá lọ sí táyà múmu dákun sí yọ̀ọ̀ká kú o kò ní ká kú o bali yazidu ṣáàtà yọ̀ọ̀kan tó wá mú kú sí i ọ̀yìn sàhábù afẹ́kẹ́yìn ọmọra wàzálíkà tẹ̀ǹzì tá a gbàlérò mbí yìí bí hàlìkì làánà ọ̀fà àrùn abẹ́. العانة الماذا العانة ألف واللام عين ألف مجنون الساء مربوطة نمكن نجنو العانة ينوابه ونسف الإبطة كين ينوابيا ونجنو كين ينوابيا كفوته ẹ̀ntọ́bání kápá bẹ́ẹ̀ ẹ máa fọwọ́ sí gbẹ̀gẹ̀ ni. wọ́tẹ̀kìlímù lè àbọ̀ fi kí yẹn gé àwọn èèkàn náà rẹ̀ wọ̀kọ́ so rí bẹ̀ tó gé túnbọ̀ mú kí ni àlá túnbọ̀ mú gígé àlá rẹ̀ ní wípé aláyẹ̀sù dá ìtọ́ ọ̀rọ̀ ṣáfà so orí kíní pè ní ìtọ́ ródóródó tó wà lórí ètè wa yìí òjòrò àwọn tí parí mọ́tò tí ó wà kí irun mú yẹn mọ́ bò mọ́lẹ̀ ti bò ó ti tọ̀ àwọn tá a pè ní tẹ̀síìbù mọ́gì irun gbà rẹ o òun ò sínú fóònù tẹ̀síìbù o mọ́gì ọmọlẹ́yìn abatimọ́kọ́lé o ọmọlẹ́yìn anábì ni ọjẹ́ sọ́dọ̀ ọgbọ́ọ̀hún alẹ́ yìí bákan náà yusufu lílù mùhùrímì afẹ́fẹ́ tọ́wáfẹ́sẹ̀ tọ́fẹ́ gbà sọ ara mi wọ̀ ayò lábídà ara àtàwù irú àwa tiwa ní àní ìdìtẹ̀lẹ́bíìdì ọlọ́run ò jẹ́ kí irun wa yọ pọ̀ rẹpẹtẹ ọ̀gbọ́ torí pé àwọn tó jẹ́ bí àwọn aláwọ̀ funfun tí wọ́n máa ń fọ̀ wọn tí wọn ò bá lọ wá kíní kan bí wọ́n fi lẹ̀ mọ́lẹ̀ kan fi là bá dà rẹ̀ kọ́dà libuda, lébúdà kíní kan ní lébúdà òun náà ni rọ̀rọ̀ tí ń bẹ lọ́rùn kìnìún àbí àgbò àmọ́ nítorí pé ní ó lè sùjọ́ ó lè sùjọ́ ọ̀hún ẹ̀hẹ́n tí ní tí yẹn bá lè ṣe fún un tí ó tù sùjọ́ wọn á ní làbádà rọ́ àtàwù ó ti irun rẹ̀ ní nǹkan tí ó lẹ̀ mọ́lẹ̀ bí sọ́mù bí mẹ́ẹ̀dá bí sọ́mù pẹ̀lú gọ́ọ̀mù asọ́mùgbò mẹ́ẹ̀dá ní pè ní olùkọ́ eh, fẹ́ jọra wọn tán sọ́ọ̀dì kan dé sí bẹ́ẹ̀ ọ àgbè látẹ̀yìn asọ́mùgbò rọ́ọ̀fà tó ní wọ́n ọ̀wọ́ àti mímu ajọ́gọ́ọ̀mù ẹ̀yàn eh, tó bá bí gọ́ọ̀mù tó lè fi lẹ́nu rẹ̀ tó fi dàbí líbídà eh, tó kò ní máa túká kò ní máa ṣe kó máa máa pààkì ẹ̀ máa pààkì ẹ̀ lẹ́ẹ̀mẹ̀wàá ní gbogbo ìgbà tó bá wà nínú ìṣòro ọmọ rẹ̀ torí tó fẹsẹ̀ múlẹ̀ nínú hadith tó lálàáfíà nípa lọ́dọ̀ àfáwà abdullahi ibn umar radiyallahu anhu wa ardọ̀húnmá gẹ́gẹ́ bí àìsàlá ọkọ̀ ó ní pé òun gbọ́ sàlẹ̀ sàlẹ̀m yuhilu mulabida nígbà tó ti labẹ́yìí kí aláhùn mulabẹ́yìí kọ́ni labẹ́dàrọ̀ sáhùn ó ti wá nǹkan fi lé ẹran rẹ mọ́lẹ̀ sallallahu alayhi wa sallam wa hadha al-hadith àti tẹ̀lé yìí ọ̀wá olùbùkọ̀rí yú wa muslim dáàmà tó wà ń àbí ọ̀ hadith ẹlẹ́ẹ̀kejì ìyàwó hafsọ ridwanu allahi alayha fan nabi ọkọ̀ àwọn ìyàwó rẹ̀ aláṣẹ an yọ àmà hajjatil wada ìpínlẹ̀ tó bá ara mi mú ọkọ̀ bọ́ ní hajj tá nẹ́bi ṣe hajj ìdágbére tá nẹ́bi ṣe ọwa òun wá ní ìwọ ànẹ́bí èyí ṣe tí wọ́n bọ aṣọ ara mi lẹ̀ ọ̀là ànẹ́bí ni ìní làbàtúrọ̀ àti sórí mi sì mi mo ti lẹ́rùn mi wọ́kọ̀ ládìtò àdìyí ẹran àdáyà ni mo ti fà á lọ́wọ́ fàlà òṣèlú ata ànìhàrọ̀ àdìyí mi ní bá sọ ara mi nílẹ̀ títí kí ni o tí wọ́n yẹ pa ẹran àdáyà mi. súnmọ̀ ẹ̀sàjárọ̀dù ánìlmẹ́kìyà gbogbo aṣọ tá a bá wá rán lóògùn ìjábẹ́rẹ́ ọwọ́ ìjábẹ́rẹ́ mọ́tíìnì náà èyàn bọ̀ gbogbo ẹ̀ fi ìzáàrí yóò wá kó sínú aṣọ téèyàn lè láti ìlàjì ara báyìí wálẹ̀ àtèyí tí yóò gbélé ara lọ́wọ́ òkè àti àti ìró nígbà pẹ̀lú abẹ́rẹ́ ọwọ́ àbí abẹ́rẹ́ màṣíìnì tọ́ba bọ́ ọlẹ̀ tán tí wàá bọ́ sínú aládàbòrà àti ìró afa abdullahi bin abed ẹ ó ní má yẹtọ̀jẹ́ nẹ́bùlì mùsùlùmí mi nà sí yá ẹni tó fi gbọ́ sọ ara mi wọ̀ aṣọ wo ni ọgbọ́dọ̀ wọ̀ ọ pé láyé libisu sàrọ̀ wí sokoto ọgbọ́dọ̀ wọ̀ wọlẹ̀lì kọ̀mís bákan náà kò gbọ́dọ̀ wọ bùbá wọlẹ̀lì barọ́ọ̀mì wọlẹ̀lì ẹ̀ ń pè ní burnus burnus àwọn aṣọ wọn ń pè bẹ́ẹ̀ aṣọ tó bá ti wípé ní ìmọ̀ níbí làpapọ̀ àwọn jàdàbí àkàtà mọ́tò náà níbí làpapọ̀ ni àwọn pè wọn ní burnus ó yẹ báwọn ní sìn náà wọlẹ̀lì àmẹ́ẹ̀nà láwà ní kọ́mọ̀wé wọ̀lá tàwọn mẹ́sàgùsà záàtàrọ̀ aṣọ tí tùràrí záàtàrọ̀ ń bá bẹ́ẹ̀ kọ́mọ wọ òun náà ẹ wọlé awar ẹ kí náà ń pè ní wárùsù yìí nínú ìran igi lọ́dọ̀ ọ̀làrúbáwá ni igi ń mo fẹ́ rí nínú àwọn igi ọ̀dọ́ wa ń bí tí èso rẹ̀ dọ́ ọ̀la pé ìrírí nítòsí gbàtà nǹkan síra ìlú tánibárí nítòsí gbàtà já lọ́wọ́ jọ́sìn bá nígbàdà fi hàn yín ẹ̀ẹ́dínú pé ẹ̀jọ̀ wárìsù báyìí ó lè mọ́jọ òun gangan torí pé wárìsù yẹn èso wọn jọra wọn ewé rẹ̀ ní máa ń lọ bí ìwo báyìí nílẹ̀ lè fà fún láti kọ̀ọ̀ níyà ní máa ń lọ bí ìwo báyìí tán bá wá gún ó máa ń pòdúsì aró pupa aró pupa àwọn ni wọ́n mọ̀ fi ń pa àwọn aṣọ àlàárí aṣọ sílíkì lọ́dọ̀ àwọn lárúbáwá gbà náà so gbogbo aṣọ tí wọ́n bá wá pa aláró pupa àwọn ọmọ ń pa àwọn náà ní wárúsù màkòhó so èyí fi ní ẹ̀rìn ti bá wù mà káàdì èyí tó jẹ́ lánàá ni wọ́n fojú ẹ̀ wò bíbà kan sọ̀nà dáwákà wọn ni láyé ọba sànjọ́ là ń jẹ yẹn láyé sàgárì là ń jẹba láyé àbátáyì là sọ̀gbọ́n ní sọ́wọ́n náà wọ́n jẹ́ kó sùn ní ẹ̀ẹ́tì bá rù mà káànà ìntọ́ jẹ́ lánàá ni kì í ti ntọ́ wà lénìí tán bá pèèyàn náà ní àfà ẹ̀dá ń ká táàmì ni dákùn sí atátútù zémì àà yìí ni pé ní ntí atọ́rọ̀ padà dà náà nìyẹn ń kó mi pé àwọn olóṣèlú ń sàn kówó jẹ ni ẹ̀ẹ́tì bá rù mà jẹ́ lánàá ó ti yẹ so yẹn tí náà ṣe kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ wàlẹ̀ yóò fi àhàdùkùn fi ìzà ẹnì kọ̀ọ̀kan yín kọ̀ kó ṣe kí ni o kó gbọ́ sínú aṣọ ara ní lára bí ìzà ìró wàrídà àti tílápé ìdáwò lẹ́ǹkan alálọ́mọ́ra wànà àlẹ́yìn àti bàtẹ́ ẹsẹ̀ méjì àkìrámù fún ọlọ́ dákùn wá bá tẹ̀sẹ̀ méjì fàyín lamu yẹ́jì na alẹ́ yìí tí ọba rí bá tẹ̀sẹ̀ méjì fàlíyẹ́lì kò fẹ́yìn kọ́wọ́ òfin méjèèjì wàlíyẹ tọ́ àhúmọ́ hàtà yàkúnà ìlàlìkà abẹ́yìn ní kọ́wọ́ gé méjèèjì títí tí wọ́n fi wà ní sálẹ̀ kókósẹ̀ látara báyìí láàrin gbé ní gbogbo bàtà tọ́ọ̀bà wọ̀ téèyàn bá ti wà nínú aṣọ ara mi gbogbo bàtà tọ́ọ̀bà ọmọ tó ń gbé wọn jọ kọ́kọ́ àkókò sẹ̀ níwájú àti lẹ́yìn tó yẹ báwọn ti sìn wọn àwòlà èyí tó dáa jù àyè fún nà ìzáwò ìdáwò abùyàbọ̀ yìí ni òun náà ní pé ní aṣọ ara mi téèyàn wọ̀ ní sókè ti lẹ́ni kọjá funfun méjì lè hadith ibn abbas rọ́bìyàwó ànúmọ̀ afáwọn àfáàfin fàyínà ha fi àbíkùn òun ló dá dùnú àwọn aṣọ yín háàdá tá a bá o lọ kó o kó o sì gbé alálọ́mọ́ra náà mọ́ ẹ́ ọkùnrin ló lè yí ọmọ kékeré lọkùnrin amẹ̀lì àmóbìnrin fàtó rímu máa ẹ̀ asọ̀tọ́ bá wù ní kí ni ara mi rẹ̀ ilá anna alátàntàkìbù kọ̀ọ̀kan nílò nìkọ́ọ̀bù ṣe é lé ní wàlá tẹlifásùlùkọ́ fàzẹ́yìn ni kò nílò ángílọ̀fù méjèèjì àwọn tó máa ń pè gbà náà pé ọ̀sẹ́rì kújìlì bá wíwọ́ ọlọ́kọ́sọ àná wa àbáǹdé kò ọ̀sẹ́rì fún nìkọ́ọ̀bù nílò òyìnbó sàhábùlì mẹ́rà afẹ́ kóbìnrin àǹtàkùtàwùdìbò àbílẹ̀ṣì náà àyíǹdàlẹ̀ ẹ̀rọ tọ́ba lòkèdọ̀ kó lo igi ṣìnà ẹ̀bí làálì ni òun kò fi sọ́kọ̀ lọ́bẹ̀ sàṣọ tọ́bẹ̀ sí tọ́bẹ̀ gbà pàṣọ ara mi rẹ̀ eléyìí ni wọ́n mú sábẹ̀ yìí sọ mọ́mú ahmed ibn hanbal afa ibn munzir nítorí nọ́mbà wa lọ́dọ̀ afa wa ibn ọmọrọ rọ́bì yàgbọ́ àwọn ọmọ oníkèémínà sunna nínú ìlànà nẹ́bí àǹtódìlé kalimẹ́rù àti gbẹ̀dẹ́ yìí ha fi hìnà kóbìnrin ní kíni òkú fi ọwọ́ rẹ̀ rárá wọn nínú làálì hìnà. mọ́mọ́lì sí tẹ̀rí àwọ àwọn ògbélé ìwọlé fa àtàfáwà muhammadu bin hasan wọ́n sàhábù ayẹ̀tọ̀tọ̀ yaba bí àti yaba mẹ́yẹ̀dúgbù mìndíhì ní ọrùn ẹ̀ ń tọ́ bá gbé aṣọ ara mi tán afẹ́ kó ṣe kí ni òru kó lo tíìbù sí skin ara rẹ̀ kìí ṣe tíìbù aṣọ o kó lo sí ara ara skin ara kìí ṣe aṣọ kìí ṣe kí n fi sasọ yọ kan ara mi ara gangan ni yóò fi sí wà mí tùwárí mísìkì náà ó lè fi rárá àwòkọ́ ìrìn àbí mi náà fi rọ́ọ̀tì yìí kó fi ra orí wọ́lé ìyá ti yí kí ra rúgbọ̀n wà bá dà ní kó fi ra ara rẹ̀ náà ìyàwó àṣà ìgbọ́n mi bọ́ àlẹ́ ìhà ó ní pé ní kúntù kùtọ́ yìí bùrọ̀sọ́ àṣàlẹ̀ ní ìṣòro mi yìí kọ́bílà ayé fèrè à èmi a máa fífẹ́ fún musa nàbì là nígbà tó bá fẹ́ gbà sọ ara ní ilẹ̀ wọ̀ kó torí kó yóò gbé wọ̀ wàlúhẹ́lì yìí kọ́bílà ayé sọ́bìlì bẹ́ẹ̀ àti ńgbà tó bá tún bá sọ ara mi náà lẹ̀ síwájú tó ti fi ní òkú tó ti tàwa fúra pèlè káàlì ọlọ́run lọ́dọ̀ rẹ̀ bákan náà ìyàwó àṣà bákan náà wọ́n ní pé ó sọ pé ká á ní à ń bu ìlàwà bí sùtì bí fi màfà àrí sọ̀rọ̀ sọlẹ́mù ọmọ rẹ̀ àti bí ẹni wípé mò gbogbo ní tùràrí ṣe ń ṣàyìn pẹ̀fún bó ṣe ń ṣàyìn ní mọ́kúrọ̀ àwọn irun ọwọ́ orí bíi ìyàtàrí báyìí tànẹ́bì nígbà tánẹ́bì wà náà ara mẹ́rẹ̀ wọ́n áwùlà eléyìí tó dáa jù òun náà ní pé ní kéèyàn fi mọ lórí ìfíntúràrí yìí sí pẹ̀fúmù yìí sí ara rẹ̀ àtòrí ẹ̀ tọ́mọ̀ fi kan sọ́wọ́ fàyìntọ́ ìjàmbá sí yábàbò jẹ́ àdá lẹ́gbẹ̀ẹ́ kan tọ́wọ́ fi kan sọ rẹ̀ ó lẹ́sọ̀ wàlà àdéhà àlẹ́ yìí kò sí gàgán lọ́rùn rẹ̀ fàyìn nà dá àwọn tó bá bọ́ fún mà làbísà tó bá tún wá wọ̀ padà làzímọ̀ wọlé fìdíà yóò san fìdíà bá wọn lè anahu lábísà sọ́wọ́ torí pé aṣọ tó níbẹ̀ fún un la lọ́wọ́ yẹn báàdà ìhìrọ́mì yìí lẹ́yìn ìgbà tá a ti délé wọ̀ ànábì sọ wípé ní wàlá tẹ́lifàtú ṣé ẹn mẹ́sàbù záàfàrọ̀ ẹ má wọ aṣọ kankan tí tùwárí záàfàrọ̀ ń bẹ́ńbẹ́ awòlùwà àbí ti àlùwárù sùn yẹn náà ó yẹ báwọn ní sìn torúwárù sùn yẹn bó ṣe jẹ́ àròhùn náà nítorí wọn sábà bẹ̀rẹ̀ fẹ̀ fún un náà tó ti yé ẹ́ wọ̀rọ̀jù wà lọ́rọ̀ tó fi dáàlì kẹta wa níbi ká fífẹ̀ fún wù síbi aṣọ yìí atọ́kùnrin àtòbìnrin bákan náà ni wọ́n gbọ́dọ̀ pèsè náà ni tòun bí àwa aisha gba àbúdá ó ti gba àwọn àtẹ̀yàwó aisha ọlọ́gbà ni wọ́n ṣe ó ní pé a máa jáde pẹ̀lú ànẹ́bí lọ́mọ́ta fọ̀nùkù méjì jì bá ànẹ́bí mísìkìlì mọ̀tọ́yàbẹ̀ ẹ̀ ń dálé ìṣọ̀rọ̀ nígbà tá a bá bá sahara níwọ̀ àwọn wájú wa báyìí a máa fi tòràrí àlè méjì kìsì tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá wá ń làágùn tùwárí omi ògùn wọn wá sàn wá síwájú rẹ ànábì ó sì rí fàlàyé nìhà ànábì ò ní kọ̀ọ̀kan kó ṣe lò ìdán ìkọ̀rọ̀ ọ̀rùn mi nínú àwọn ọ̀nà mẹ́ta sí hadith ànábì pín sí ẹ́ ànábì ìlàsọ́kọ́ àdìsí pín sí o ọ̀nà mẹ́ta alákọ̀ọ́kọ́ ọ̀wù èyí tá ànábì sọ jáde ẹlẹ́ẹ̀kejì fíìn níta ànábì ṣe ẹlẹ́ẹ̀kẹta kọ́ ìkọ̀rọ̀ ìdí sọ̀hábà èyí tá ànábì òkú ṣiṣẹ́ àbí ìta nẹ́bí òbí sọ̀hábà ti lẹ́yìn ànẹ́bí àmọ́ kùránì ọ̀wọ́ sọ̀kalẹ̀ kó ṣe ṣe ó ti wáyé níbi ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta wọn ní àdìsí pín sí tó ká mọ̀ tó. kọ́lá bí tèmi arọ́ṣùmọ́fọ́lọ́hù tààlà ṣẹ́kù islam wọn sọ báyìí wípé ní wàkàdáàlìkà ìṣá àlùmọ́fọ́rímù àyìnyẹ̀tàtọ́ ìjàbà fi ìbàdàn níhì bẹ́ẹ̀ náà tẹ̀ntọ́ ipe ní kó wò fífẹ̀ fún mu sára wọn fàwọ́ hasan eléyìí náà dáa wàlá yóò mọ̀rún mọ́ ìrìnwó ìrọ̀ mi dáàlì àmọ́ kó tó gbọ́ sára mi wọ̀ àti ní kó ṣe orí ìjọba yìí ọ̀rọ̀ àmì sọ̀rọ̀ sọ́lá ànábì ṣe ọ̀rọ̀ sí kí ni òkòdè pa àwọn èèyàn láti kí wọ́n ṣe fàbùnú báyìí wàhímọ̀kùnbọ̀ àwọn náà sọ wípé ní wàlá yẹ báàgì kọ̀lẹ́tọ̀ kí ẹ̀ wá gbé fẹ̀ fún mi ẹ̀ ẹ̀ ìtìrí kọ́ wá gbé sórí aṣọ rẹ̀ aṣọ ìlera àbí ìrótóró sísàlẹ̀ nítorí wà ní súnà ní kíni o kéèyàn fi pẹ̀fúmù kan ara gángan bóyá bí orí irun gbọ̀n àbíyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ sọ a kì í fi pẹ̀fúmù sára sọ tọ́wọ́ ànábì sọ pé láàyè lùbàtù ṣe àmìnà tìyàbí mẹsàmù zàtàrọ́nù àwòlùwà súnà níbi pé káàdùn kíìbù yẹn o lára nìkan lọ́mọ àmọ́ sọ ẹni tó gbé ìrọ́mù wọ̀ aṣọ ara mi fi hàn jó wọ̀ a kì í fi sí i tọ́ba wá kọ̀ ìjábà á tọ́ba ti fífẹ̀ fóònù sí i lámúyẹ bẹ́sà kò ní wọ̀ hàtà yẹ̀wò sílà ha títí tí ì fọ́ àwọn olùkọ́ ìjẹ́rọ̀ ha àbíkọ́ pààrọ̀ rẹ̀ kọ́ wọ̀ míì wàhálà sèhìbáàbì sí ibi ìdàgbọ́ ti ìrọ́m lórí pé afẹ́ kí yòó lo tí ìwòǹkà afẹ́ kí yòó lo zahaba jumhuru ahadil ilmi ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ibi tí wọ́n gbà lọ rẹ̀. mọ́mù náwáwí ní ìṣọ́ àtàkùn alimajumọ́ sharuhu muhazzab wọn àfa àwa ṣe rọ́ọ̀dí wọ́n ní mazhabu náà víu wa lórí pé ní sí ẹni tó gbé aṣọ ìṣẹ̀rọ ọ̀mù tó gbà ara mi wọ̀ tó lè lò fún bàbí ò lè lò ó òun náà ní pé ní ìṣèṣèbá eléyìí lọ́pọ̀lọpọ̀ àwọn àfáwo ní mímọ̀ sọ látànáwá mìnẹsẹ̀lẹ̀ wọlùkọ́lù wọlùkọ́lù àtàwọn ènìyàn náà wọlùmùhàdìdì ọ̀rọ̀ àwọn oníhàdìdì náà sọ̀kan lé lórí wọlùkọ́kọ̀ ha àwọn alágbóyẹ̀sì náà kọ́ àwọn náà sọ bẹ́ẹ̀ ọwọ́ aka àwọn àfá mẹ́ta nínú wọn abu hanifa aṣáfẹ̀rẹ̀ imaamu ahmed kọ́kọ́lá àkọ́ azuhuri wa malik wa yóò tọrọ wò aṣọlẹ ilé ẹ̀ka náà eléyìí tá a gbà wá yìí a gbà wá bákan náà eléyìí tá a tún wíyìn náà pé akóyìnra rẹ̀ wọn lọ́dọ̀ àfa wa umar usman àti ibn umar àwọn náà sọ wípé ní àwọn ọ̀fẹ́ kéèyàn ti kéde o kéèyàn ti fẹ́ fún un sí ara rẹ̀ ìdán bẹ́yẹn bá fi sí máa dàgbà kò sábòrú ń bẹ̀ bá sì fi sí náà ń òun náà já ewu àkọsáfẹ́ jù àmọ́ kéèyàn fi lọ́ọ́ dáa jù lọ́tẹ̀sùn òun jù wọn náà dáa mọ gbé ẹ̀rí àwọn sáníkà máa fi ṣe yìí báyìí nìsín kò lè bá a rí pé níta àwọn sọ́ni abisi kọ́ ọ tẹ̀sùn wọn dáadáa àdìsí kan bẹ tí sọ̀hábà táǹkò ní yára bu umayya tó gba àwọn kan gbọ́dọ̀ lóṣù ó ní wọ́n dọ̀ ànábì ọkùnrin kan á bà ànábì wọ́n wà bílíjì rọ́ọ̀nà bílíjì rọ́ọ̀nà ànábì wà níjì rọ́ọ̀nà àdúgbò kan ní àdúgbò yìí ànábì wà àwọn tí wọ́n mọ̀ nípa kìlómítà níbi adé twenty five kìlómítà ní bẹ́ẹ̀ distance láàrin mẹ́ta jù ọ̀rọ̀ náà twenty five kìlómítà ni wọn náà ní kí ni òun ló wà ń bẹ wà alẹ́ yìí ní júbà ọgbẹ́ tó wá bà níbi jù ọ̀rọ̀ náà yìí ọwọ́ júbà kan kí náà kò ní júbà arínú àwọn afọwọ́ níbí mọ̀ tí wọ́n sọ fún wa pé nítorí pé àdúgbò tó ti máa rí àdúgbò tó jìnnà ni bí ìgbà téèyàn bá bọ́ sínú júbù téèyàn bọ́ sínú ìsàlẹ̀ lẹ́lẹ̀ tó padà wá mórí bọ́ jáde náà sì ń pàṣẹ òun ní júbà àwọn kan sọ àwọn ní rárá o nítorí pé ẹni tó bá wọ̀ yóò kó sínú rẹ̀ pátápátá tí ó mú ẹni ìwọ̀n ni àti kọ́yọ zèrò ọ̀wọ́lẹ̀ ìgbọ́n apá báyìí kọ́yọ ọ̀lẹ̀ àti ibi díẹ̀ ní ẹsẹ̀ náà sì ń pè ní júbà ìdán tó bá rí bẹ́ẹ̀ irú mọ́lásà ìsinmi ọ̀yọ́ àìníṣin wọ́n lè pè ní júbà jàlábí ọ̀rùn rẹ̀ wọ́n lè pè ní júbà ó ti yẹ báwọn níṣin aṣọ tí yọ̀ọ́ gbà na ń pè juba jùbà ọgbẹ́ni yíwọ̀ wà léyìí àtàrò kòló kọlùkù orí pa pé ọgbẹ́ni náà ara aṣọ anabi ànábi ọwọ́ ni pé òjísé fata múru ní àdìsásùnà àfi òmùrọ́tì kí bóòlù sì pa mí ha ti aṣọ gbàgẹ̀rẹ̀ tó yìí kọ́kọ́ bọ́ ọ lẹ̀ náà orí pa pẹ̀fúmù tó wà lára náà wẹ̀ kúrò ń bẹ̀ wọ́n súná fi umratika máa fi hajj umra tó fẹ́ ti dédé tó ṣe hajj náà ni ó ṣe muttafaqun alayhi wọ́n lé e lórí wọ́n lẹ́rìí àwọn ọ̀gbẹ́ni náà níbi ìfẹ́ ó lára. ànábì ní kọ́lọ̀ wú ẹ̀kúrò kọ́lọ̀ kọ́ kú ò wà òjì ìbá ní àyàdàlì àdéjì bí táàdì àwọn tán ní pé alẹ́ lò ó wọn á dáhùn wípé ní àá ọ̀gbẹ́ni tá a wí yìí pẹ̀fúmù tó wà lára rẹ̀ záfà rọ́nù ni a dẹ̀ sọ wípé ní ẹni tó bá jọ́kùnrin ọgbọ́dọ̀ mọ́ alókùnrin rẹ̀ záfà rọ́nù kódà láì tí ìgbàsọ ara mi wọ̀ sọ̀rọ̀ záfà rọ́nù ìsìlámù ọ̀fẹ́ kọ́kùnrin ọmọ ẹ̀ nítorí nǹkan tí mo ń bọ̀kọ́ láti mùsùlùmí gbà wá nínú àti sàfà ní sùnmọ́ malik rọ́tìkì lánàá wàrúdọ̀ onígbà níbi tẹ̀lé yẹn o náà àyẹ̀kà zá àkàrọ̀ rọ́jòlù tó kọ́kùnrin máa lo turare zá àkàrọ̀ à tọ́ba di pé lọ́jọ́ lásán kọ́ mọ́ lò tọ́ba di lọ́jọ́ ara mi kọ́ tó tún wá kàn pa jù bẹ́ẹ̀ lọ ìtàn tọ́ba rí bẹ́ẹ̀ àwọn tán ní pé ní turare tà níbi gbòòrò lára ọkùnrin tó ní kọ́kọ̀ kó ń bẹ turare zá àkàrọ̀ ọ̀nù ni turare zá àkàrọ̀ tẹ́tẹ́lẹ̀ kọ́ o àgbọ̀dọ̀ ló tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àti wípé ní mọ́lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà lọ́ba adínú àwọn ìṣọ́rọ́ọ̀mù kìí ṣe wípé ní mọ́lò tùràdé kankan yàtọ̀ sí záfàrọ̀ wọ́n ní pé àti pé náà àdéhùn tá a wí ìyẹn pẹ̀lú ní ọdún ònẹ́yìnì ló sọ̀kalẹ̀ náà ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ wá bà níbi yìí ọdún ọlẹ́ẹ̀kẹjọ ló wá bà níbi ju ọ̀rọ̀ náà ti wa níbi ìlú àhà ní hajjita níbi ìṣègbè ìlélẹ́ yìí ti wá fa ìkúdùrọ̀ tààwù tọ́ba tẹ wá ṣe wípé ní hadithi méjèèjì bẹ fara gúnra wọn ẹ́n falẹ̀ àmàlù àlàlù mọ̀tà àkẹrẹ àhà èyí tó wá láti láwa lòun á wà sọ pé òun abọ́ géèjì tó síwájú rẹ̀ oyè láti máa tẹ̀síwájú nípa ìṣẹ́ tiẹ̀ tó bá gbọ́ ara yóò ṣe nínú ẹni pé ní yusuf ahagbọn yusuf yàrá kàtẹ àyìndà ìrọ láti lè sọrọ afẹ kó ṣe wípé ní ó kéra ká méjì sọ pé mo dákọ sódò kò ní ìpàdé nǹkan bẹ́ẹ̀ yẹn bá ti wẹ̀ tán báyìí àfa mọ́sálásí gbẹ oyin náà fi lára ká méjì àwọn àgbàfàrà níwà sóye ọlọmọsí ilé ìwọ wa ọlọmọsí ilé ìwọ wa. tọbaawa ọ̀pọ̀lọpọ̀ gba ní ìbáàdà fún wa àwọn tó wà bẹ lọ́dí gba ní fáwọn náà tọ́ tọ́ba wa ṣe wípé nígbà tó dé míkọ́ọ̀tù rẹ̀ tó ti fẹ́ pààrọ̀ aṣọ tọ́pẹ́pẹ́tọ́ ara mi wọ̀ dédé àkókò ọ̀ràn yẹn lọ́ba fásọ̀ wà á àrọ́mọ àtibáhà yóò wá fi aṣọ ara mi wọ̀ lẹ́yìn alaka méjì ni ó yẹ báyìí nísìnyí padà pé àkíní ìsìn ti bẹ̀rẹ̀ lọ bí ẹ̀bẹ̀. náà wàsàhábà dárìkà àtọ wàtọ̀wùs wàmẹ́lì wàṣàbẹ̀rẹ̀ wàtọ̀wùrì àwọn àbá àtàndárúkọ yìí wọn là fẹ́ ilé yọ̀ dàbọ̀ kọ́dà bú hanifa mọ́mú ahmed ibn hanbal mọ́mú sàkó mọ́rọ̀ ọ̀hẹ́ àmẹ́mọ́ àti àbáwá ibn munzir وروي ذلك عن ابن عمر وابن عباس إليه تاوينا دعوى لدى أفا ابن عمر أتفا ابن عباس أصل أي حديث ابن عباس كان به torí kó àtúntò pé afẹ́ ilé ìdílé iná bílà ní kí yóò a wọ̀ àwọn àrí sọ àti pé hadith kan wá ọdọ̀ bí wọn àbá tó ní pé ní ànábì ẹnìkan wá bá mi látọ̀dọ̀ lọ́wọ́ ọba mi wà kọ́ọ́lá ó sọ fún mi pé ní sọ́ọ̀lì fi hàtẹ́lì wáàdì mubarak in this land valley sọ́ọ̀lì kírun bẹ́ẹ̀ pray in this blessed valley ẹ kírun nínú ọ̀gbìn àárín àwọn òkè ń bí wàkúl lẹ́yìn náà kọ́ ọ pé ní ọ̀rọ̀ mọ́ra tó ń fi hajj ẹ̀ ń múra tá nínú hajj ìgbé hajj tàmọ́ tó hàn lóde ó ti yé báyìí nísìnyí rọwá olùbọ̀kọ̀rí mú kọ́ olùbáwa wọ́pẹ́lẹ́fà wọ́pẹ́lẹ́fà hali ni afudọlu àti ìṣòro ọmọ àtúbàṣọlá wọn fi yàtọ̀ ẹni pé sáàbà gbàṣọ ara níwọ̀ sí lẹ́yìn ìrùn làmọ́ bí wọ́n gbàrà báwọn náà ni am ìdàtàwà ti bí yẹ rọ ṣẹlà àbí gbàtọ́ bá ti báláǹsì lórí nǹkan gòdó gbé lọ sí mẹ́kà láti mẹ́kọ́ọ̀tù rẹ̀ لدلالة الأحاديث على الأمرين لدلالة الأحاديث على الأمرين nítorí pé ní àwọn àhádìsì wọn tọ́ka lórí méjèèjì yìí padà kébi tá a dùn sí rè ẹ àtẹ̀gbọ́ sí ibi àtìkásí màkà ń sọ sáwọn sọ tọ. ẹ̀rí àwọn tó sọ wípé ní bẹ́ẹ̀ bá ti wà lórí nǹkan ọ̀gbìn ọ̀wọ̀ náà ní kókó gbẹ sọ̀hárà mi wọ̀ ẹ̀rí wọn lè lè àfa abu ọmọ rọ́bì ọlọ́wọ́ anáwó ọ̀dọ́ ọ̀hún ó ní pé àhálẹ̀ nàbí sọ̀rọ̀ ọ̀sọ̀lẹ́m ṣẹ́yìn náà ti táwa sí bí jẹ́rọ àṣìlátúhù ànábì ti làbẹ́yì kẹlá ọmọ làbẹ́yì nígbà tí nǹkan ọ̀gbìn rẹ̀ ṣe kíni o tó dúró tó tún dúró kíni o ànábì ti wà lórí ẹ̀ òṣù wa báláǹsì lórí rẹ̀ nǹkan náà ti dúró báláǹsì ìgbà wọn làná ìṣèkíni o lànà ìbùsùn ìlà bẹ́yìgà látọ̀dọ̀ àfa ìgbìmọ̀ náà ilé nǹkan sí olóhùn ọ̀rọ̀ àlẹ́bí kọ́mọ wá sí làbẹ́yìgà làhùnmọ̀ làbẹ́yì hàtà àtàǹbá ìsàbí yẹ rọ ẹ̀yà tó wù kí títí ra nǹkan mi ló fi dìde lẹ̀ tá níbi sùn wà lórí rẹ̀ tọ́lá hmm? bá wa jáde rúbùn àbdìlá rọ́bì ọlọ́hu àjùmọ̀ wà ọ̀rọ̀dọ̀ ọ̀húnmọ́ ó ní wípé ṣíṣe anabi máa ṣe ń bẹ àmọ́ o ẹ̀yìn náà títà wà síbi yìí rọ ẹ̀yìn àtúwò nígbà tí nǹkan gun rẹ̀ bá dìde tó bá bá láti pẹ̀lú anabi ni àfọwọ́ anusùn mọ́lì àdéhùn wọn náà ni pé ní anabi tẹ̀rí yẹn o bá tàbí dín ṣọlẹ̀ ìfà olu alẹ́ dín ṣọlẹ̀ ìfà wàlámà àṣùbáhà nígbà tó wá dá ṣùbáhà wàsáwà tó rọ ẹ̀yìn àtúwò tó wà lórí nǹkan kò sí nǹkan kó bá láti lórí ìdúró tán àhálà anabi ṣe làbẹ́yìí kálá hùmà làbẹ́yìí fúlàfà fún abbas rọ́bì ọ̀tọ́ àdúrà ọ̀tọ̀ fún mi ó rà nẹ́bí sọ́lá zuhùrọ̀ ókè zuhùr níbi ìlẹ́fà fún mọ̀ rọ́kì wà rọ́ ìlẹ́tàwọ̀ lẹ́yìn ọwọ́ agbó nǹkan fún rẹ̀ fàlámà sáwà ti fi alàgbè dá nígbà tí ràǹkúmí wújúri tó bá láti tó dúró rere pẹ̀lú ànẹ́bí lé àwọn dẹ́sàtì yẹn àhàlàbí hajj ànẹ́bí ṣe làbẹ́yì ká hajj mọ̀ jẹ́ fún fẹ́ hajj rọ̀wá mùsùlùmí mùsùlùmí gbà wá kọ́lá náà wí fi mọ̀jùmọ́ ìmọ̀mù náà wáwí ẹni mọ̀jùmọ́ tààdà pẹ̀lú ẹ̀kan wọ́n sọ pé ní alásọ́kò ìlà náà èyí tó lálàáfíà lọ́dọ̀ ti wá anna oyin sahabu ìṣòrọ́mù hu ẹ̀ńdà fìdá ìṣẹ́yẹ òun náà ni pé ní afẹ́ kíyàn ti kí ni o kíyàn gbé ìṣòrọ́mù rẹ̀ ìkókó bẹ́ẹ̀ làbẹ́yíká rẹ̀ nígbà tó bá ti bẹ̀rẹ̀ rìn wàǹbì àtọ̀rọ̀ àhílà àti ńgbà tí nǹkan ọ̀gbìn rẹ̀ bá dìde yín pé ní sábà tí wọ́n lè ignition mọ́tò zzzm wọn náà kọ́ òfin làbẹ́ yìí kálá ọmọ làbẹ́ kò gbé láti bẹ̀ fàbí yìí kọ́ ọ̀dà malik wọ́n ju gbogbo mi lẹ́sẹ̀ tẹ́lẹ̀ kọ́lá eléyìí lọ́rọ̀ mọ́ maliki àtọ̀pọ̀lọpọ̀ àwọn àbánú àwọn ẹni àná àtàwọn tí wọ́n gbẹ̀yìn wọn. ọ̀kọ́dà abu hanifa tó wà ahmed wa dawud àwọn fún àtàdárúkọ yà wọ́n sọ wípé ní ìdá fárọ̀ ọ̀mìnà sọ̀lá tó bá parí ìrùn nínú ẹni tó kéde oṣù làbẹ́yìí kẹ́lá ọmọ làbẹ́yìí. Ah, wa adillat al-qailina ẹ̀rí àwọn tí wọ́n sọ léyìí inna al-ihram akba as-salati afdal fífẹ́ ní labẹ́yìí àti ó ṣe lẹ́yìn ìgbà tó bá kírun tán lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n lò lọ́rọ́ lájú ẹ̀rí wọn ni wípé àdìsùn àbẹ́t rọ́jì ọgbà wa dùn àdìsùn àbẹ́t ni kọ́lọ̀ bá jẹ́ lóṣù bàbá àtọ́mọ́ pípa nẹ́bí àhẹ́lẹ́ àti ìlú lẹ́yìn ìrùlà nẹ́bí ìdílà bẹ́ẹ̀ kẹ́lá ọ̀nbàdàbẹ́ẹ̀. jẹ́ ẹ̀rí yìí tó báyìí ẹ̀rí yìí ò tó torí lẹ́yìn irun òun ṣé lórí ìdòkó tó ni àbí sórí nǹkan tó láti kejì náà irun náà ni wa yẹn bí báyìí wá ìkan náà sáńpé ní apá wa sa'id bàbá kan wa ó ní kúlùtù níbi ní sọ fún àjíbù lẹ́sìn láti ọ̀sán àzábọ̀ sílẹ̀ sílẹ̀ ó ní mò ń ṣe mọ̀ ni nítorí ìyàgbọ́n àwọn sọ̀hábà nẹ́bì níbi pé nígbà wo la nẹ́bì bẹ́ẹ̀ ti ṣe làbẹ́yì kà làmúmà làbẹ́yì ṣéyìn náà àwòsà ìgbà wo la nẹ́bì bẹ̀rẹ̀ rẹ̀ àbá àwọn ọmọ àbá ti ní pé ní ìní ìlà àlẹ́mù náà ti bì dáì èmi ni mo máa ń pa èyí wò dùnú àwọn èèyàn ẹ́ ànẹ́bì hajj níbi ájì ẹyọ kan yẹn ti ẹsẹ láàfin jíjà pẹ̀lú wọn ànábì jáde fún òun ṣe ájì nígbà tó wá sí òun mọ́sálásí rẹ̀ tó wà ní bílíwò lẹ́yìn fà àwùjábà bí májèlítì yìí ànábì ṣe kíni o ọbẹ̀ rẹ̀ ṣe ájì pẹ̀lú àníyàn rẹ̀ lórí ìdòkó òun náà fa àhálà bìlì lọ́wọ́ pé làbẹ́yìká ájà nígbà tó parí rákà méjì kí wọ́tẹ́mi àmínú dáadé àkúwà àwọn ìjọ kan ilé yìí fàhádì bọ́tùbù àná àwọn dì í mú ibi náà bá nẹ́bí sálámà lórí ìlú báyìí tó gba sọ̀hárà níwọ̀ tó ṣe làbẹ́ ìka àìsàdà mo jẹ́ pé wọ́n lọ́n mo ṣe àhájì tó mo fẹ́ wá sí àwọn rí i pé tọ́ba níbẹ̀ ń kọ́ o lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn náà súnmọ́ ọ̀rọ̀ kíbà lẹ́yìn náà kọ́ ànábìwá gùn kan gùn fọlọ́mù takọ́ láti bí ní náà pọ̀tù nígbà tí tàǹkúmí náà wá independent kò tó lọ́rùn ẹ̀ mọ́ ti di bí wọ́n tó mọ́lẹ̀ mọ́ àhálà anabi ti labẹ́yì kàlá fún ma labẹ́yì wàá dùrọ̀ ka dáàlì ka mínú àkùwà àwọn ọ̀dọ́ kan náà tún bá yín náà wà dáàlì ka ànà náà ta ó ní tó pélé ìpé ní àwọn ya tó ń wọn wá ní jàmá ní jàmá ni fàtẹ́mi ó àwọn eléyìí bá gbọ́ eléyìí nígbà tí ra nkúmi àtẹ̀tì bala tó dágbó lóhùn nìkan wọn anabi ti labẹ́yì kàlá fún ma labẹ́yì làwọn náà bá fi bẹ́ẹ̀ ti labẹ́yì kàlá fún ma labẹ́yì kàńkọ́ o a ò gbọdọ̀ ti wà lórí nǹkan ọ̀gbun rẹ̀ àwọn ẹ̀mẹ́yìn lọ́wọ́ fún lẹ́yìn náà àníbà tẹ̀sọ́jà níbi lọ fàlẹ́mà àdà àdà sárọ̀ fi gbé ìdá nígbà tá níbi wá wà ní téńté àwọn ilẹ̀ dẹ́sàtì yẹn àhálà ànẹ́bì tó ti làbẹ́yìká lámọ́ làbẹ́yìká àwọn kan tó gbọ́ ilé yìí náà bá bẹ́yìn ọba ti làbẹ́yìká o àbí kó kù ní ní ìkọ́ọ̀tù rẹ̀ kó débi dẹ́sàtì kó ló gbé kí ni kó ló gbé bẹ́ẹ̀ làbẹ́yìká rẹ̀ wà á yìí mú lọ àfa ọdún àbáṣe mọ́gbọ́lọ́n kúra làkọ́jú awùjá bàtí mùsọ̀lá lórí bí ànẹ́bì tí ń lànà ìṣèkí ni lànẹ́bì ti pè làbẹ́yíkà ló ti ṣèkí ló ti múra ó ti dàníyàn wà á àlà ẹ̀yìn ṣàkọ́lá ti bí yìí náà kọ́tù ọ̀rẹ́ ti làbẹ́yíkà làbúmọ́ nígbà tí làǹkọ̀mẹ̀rẹ̀ bọ́lá ti pẹ̀lú ẹ̀ wà á àlà ẹ̀yìn àlàṣàrọ̀ fìlbẹ̀yìdá ọ̀dẹ̀ tó ṣe làbẹ́yíkà làbúmọ́ nígbà tó dé téńté àgbà tó ṣe ni o nígbà tó wà ní ọ̀kan tẹ́sí máa rí pètèjì báyìí láàrin àwọn tẹ́sà tẹ̀rẹ̀ àfọwọ́ àbúdá owó àti hakim àti ilé àkìlógbà wa ayúnú àwọn àfà tó ní kí ni ẹnìkan bẹ́ẹ̀ nù àdéhìí yìí wọ́n ń pè ní kò sọ́yìí oníkọ̀ fẹsẹ̀ múlẹ̀ bò ìmọ̀ bóyá àkìló sọ bẹ́ẹ̀ àmì ìtọ́ fẹsẹ̀ múlẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn àfà sọ oníke ní náà ṣe kí ni ó fẹsẹ̀ múlẹ̀ kí la fẹ́ mú ní eléyìí ẹ́ dá parí báyìí náà àfáàbí kò dáhùn ní mọ́gílì wọ́n sọ wípé tó dáa jù àlè ìṣòro ọmọ àtìkọ sọlá kí ẹ̀ gba sọ̀hárà níwọ̀ lẹ́yìn inú ni wọ̀dákẹ̀rọ ní hadith sáàbì hadith àkàṣọ́jú yẹn wọ́n tún wá fún sọ padà wọ́n sọ pé ní wà fi yí ziyada fìcìlì àlékún ìmọ̀ ń bẹ́ẹ̀ fàyẹ̀tọ̀ ayanu hamlul amri àlẹ́ yìí orí ẹ̀ láwà gbé àlámọ̀rí tọ́wọ́ alẹ́ ilé lórí kúlù àfa àtọkọ̀tì aláwọ̀ sọ pé wàhálà lè kọ́ wọlé lórí ọ̀rọ̀ kéńdé àtọ̀rọ̀ kejì tí yorùbá lórí kéyìn ó lò ìjẹ́ pé nígbà tó wà nígbà tí nǹkan àgbo wà lórí nǹkan àgùntàn báláǹsì pẹ̀lú ẹ̀ ni ìjẹ́ nígbà tó ti wà lórí ìrìnsẹ̀ wà níbi dẹ́sàtì ni ẹ́ yusahabu sekiba lórí kébìlà ti ń dalẹ̀ ẹ̀rọ bí wọn bá gbé ìrààmù ìsìnkú làbẹ́ríkà ìkọ́jú kí o kò kọjú sí mustaqbila al-qibla títí làbẹ́ẹ̀kì aláhùnmá làbẹ́ẹ̀ nígbà tí wọ́n bá fẹ́ ti kíbla tó kí adóńbi tí a wà yìí bíi ní subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú àbẹ̀lọ́wọ́n bá wà kọ́lọ̀ tó ṣe wá láǹfààní وقنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصل وسلم على محمد عبدك ورسولك وعلى آله وصحابه ومن والاه